إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدو قسم الله سبحانه وتعالى أطر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله ما تسواجه لوري إذا لقوا لتنو القرآن الكريم لتنو سورة الروم آية 47 أعوذ بالله من الشيطان الرجيم ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين ألم الله سبحانه وتعالى ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم dájúdájú àwọn ọlọ́run ọba àti rán àwọn òjíṣẹ́ kan min qablika ṣíwájú rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ila qawmihim sí àwọn èèyàn wa فجاءوهم بالبينات وبعوا إياوا بالبينات pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó kílẹ̀ àti àwọn àmì tó clear fantakamna min alladhina ajramu ìgbà tí àwọn ànábì wa àwọn òjíṣẹ́ wa tí wọ́n ṣe wá sí fún àwọn èèyàn wa àwọn tí wọ́n gbagbá àwọn tó ṣorí kunkún ṣorí kunkún fantakamna min alladhina ajramu àwọn tó ṣe pé wọ́n yapò kí pẹ̀lú ọlọ́wọ́n bá ní àfìyàjẹ wọn وكان حقا علينا نصر المؤمنين ọlọ́wọ́ bá ní ó lè jẹ́ ọ̀ràn àyà ó jẹ́ dandan léwa lórí láti lè ran àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ àyà yìí ọlọ́wọ́ bá fi rìn lẹ́ ń bẹ́ wípé láàrin àwa ọmọ ènìyàn àwọn kan bẹ tí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. ala ipò wa ó jura wọn lọ níwájú ọlọ́wọ́n ọba ipò tó fi ga jùlọ òun náà ni ipò àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba nínú àwọn ọmọ ènìyàn lẹ́yìn náà ipò àwọn tí a mọ̀ sí àwọn al-anbiya lẹ́yìn náà ipò àwọn tí a mọ̀ sí àwọn al-awliya àwọn tí wọ́n ń bẹ ní ipò ar-rusul òjíṣẹ́ àwọn ni wọ́n fi ga jùlọ lẹ́yìn náà òun ni àwọn al-anbiya lẹ́yìn náà òun ni àwọn al-awliya kí ni yàtọ̀ tó ń bẹ láàrin àwọn rusul àti àwọn anbiya àwọn afẹ́ àsọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ àwọn míì wọ́n ní àwọn rusul àwọn tó ṣe wípé ar هو من أوحي إليه وأمر بالتبليغ wọ́n ní rọ̀súùl òun lẹni tó ṣe wípé ọlọ́wọ́ ọba ó ránṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ó pa á láṣẹ ipé kó jíṣẹ́ yẹn ọlọ́wọ́ ọba fún wáàyí ó dẹ̀ tún ní kó fi wáàyí yẹn jíṣẹ́ wọn nàbí yóò huwa man uhiya ilayhi wa lam yu'mar bit tabligh ẹni tó jẹ́ nàbí yóò òun lẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala fún níwà yìí ṣùgbọ́n àwọn ọbẹ̀ ò pa á láṣẹ pé kó jíṣẹ́ yẹn kò pa á láṣẹ pé kó jíṣẹ́ ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala fún níwà yìí àwọn àfà arínú wọn tó sọ wípé definition yìí definition tí ó correct ni torí kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọbẹ̀ ṣe fún yàn kan níwà yìí tí ó wà ní kó má fi jíṣẹ́ bó ṣe pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sọ pé al-ulama warasatul anbiya àwọn àfà àwọn onímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́ bá wa inna al-anbiya lam yuwarrithu dinaran wala àwọn ànábì ọlọ́wọ́ bá dẹ̀ ní wọ́n fi owó kan lẹ́tẹ̀yàn kún ó jogún wa innama warrasul ilm ìmọ̀ ni wọ́n fi kalẹ̀ faman akhadahu faqad akhadha bi hadin wafin ẹni tí ó bá ti mọ́ ìmọ̀ táwọn ànábì ọlọ́wọ́n bá fi kalẹ̀ ẹni yóò ti jèrè orí nǹkan ládì mú ṣé ìfúnra ṣe pé àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní ká máa ṣe wá sí bẹ́ẹ̀ wà lẹ́ni tó ń dá ànábì ọlọ́wọ́n bá lọ́lọ́wọ́n bó afun ní wáyé òwá nípa aláṣẹ wípé kó dìlíbà wáyé yẹn fáwọn èèyàn bẹ́ẹ̀ ni anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní man alima ilman fakatamahu uljima bilishamin an-nar ẹni tí ó bá nímọ̀ ń pẹ́ ẹ̀sìn tó wá dọwọ́ bò tí ó fi sàwọn èèyàn láǹfààní okùn ni wọ́n lè fà á wọnú náà ọlọ́run bá kí ó ṣọwá ń bi eléyìí so ló jẹ́ pé definition yẹn ni definition tí àwọn mi criticize mi sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala àwọn ní ìyàtọ̀ tó ń bẹ láàrin arrasulu wa nabi wọ́n ní arrasul òun náà ni man ursila ila qawmin mukhalifin ẹni tó ń pè ní rasul òun ní gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣe pé àwọn tọ́lọ́run ọba rán sí àwọn èèyàn tí wọ́n ń tako ohun tí ó ń bẹ lọ́wọ́ rẹ̀ ni tàbá wo anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ara sáwọn èèyàn tàtàkù àwọn bí abu jahl kódà wọn kú rẹ̀ abu lahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ògbóǹtarì bí kèfèrí tí wọ́n takò anábíwá muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ara wọn tẹ́ gbà fún ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní wípé láyẹ̀kúrú rọ̀súlù rọ̀súlan hátà ìnàbáà ẹni tán pè ní rọ̀súlù kò lè gbé ipò rọ̀súlù àti pé ṣe pé kíni kó kọ́kọ́ dé ipò nàbíyù yóò kọ́kọ́ dé ipò nàbíyù dàtí ẹni tí ọlọ́wọ́n ọba fún níro ọlọ́wọ́n ọba kọ́kọ́ fún níro náà yóò fi nàbíyù lẹ́yìn yóò wá di rọ̀súlù náà àwọn olófẹ́ jíṣẹ́ fún tó bá ṣe pé àwọn kèfèrí làwọn tó ń jíṣẹ́ fún náà pọ̀ ń bẹ́ẹ̀ sọ̀kọ̀wọ́ rọ̀sù tó bá ṣe pé àwọn èèyàn wọ́n ti gbẹ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n kàn ní di àdíṣẹ́nà ìmẹ̀ẹ̀sìn yóò jẹ́ nàbí yú nìkan ni ó jẹ́ sọlọ́ jẹ́ pé kúlù rọ̀súlì nàbí yó wàlẹ́ ìsọkúlù nàbí yó rọ̀súlà gbogbo ẹni tó má pè ní rọ̀súlù ó ti gbà wá yìí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n kò ń ṣe gbogbo ẹni tán bá pè ní nàbí yìí òun ni ó jẹ́ rọ́sùlù ṣùgbọ́n ẹni tán bá pè ní nàbí yìí ẹni tó ṣe wípé ọlọ́wọ́n ọba fún ní wáyí wáyí ẹni yóò fi bá wọn tí wọ́n gba títí ẹ sọ̀rọ̀ yóò fi bá wọn tán gba títí ẹ sọ̀rọ̀ bí ìgbà tí ọlọ́wọ́n ọba ṣe yẹ̀kan di ànábì láàárín àwọn èèyàn rẹ̀ tó ṣe pé wọn ní problem pẹ̀lú ẹ̀ tó bá ti di pé àwọn tí wọ́n ní problem pẹ̀lú wáàsí rẹ̀ pẹ̀lú dára rẹ̀ àwọn kèfèrí mẹ́mbẹ́ ènìyàn kúrò ní lẹ́bù nàbíyù yóò bọ̀ sí lẹ́bù rasul eléyìí ni tí ibùn tèmi rahimahullahu ta'ala tí àwọn ṣe torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ká mọ̀ pé méjèèjì náà ló lò bẹ́ẹ̀ lànàbí wa muhammad sallallahu alaihi wa sallam ti ká mọ̀ wípé òǹkà àwọn ànábì ọlọ́run ọba ó pọ̀ ju òǹkà àwọn rusulullah ìlọ ìdíra jẹ́ rasulu àkọ́kọ́ lórí ilé ayé òun náà ni ànábì nuh alayhi salatu wa salam gẹ́gẹ́ bí nǹkan tí ànábì wa muhammad sallallahu alaihi sọ wípé awwalu rusul nuhu alayhi salatu wa salam rasulu àkọ́kọ́ tàbí sẹni tí ọlọ́wọ́ bá tó ránṣẹ́ sí àwọn tí wọ́n ta ohun tó gbé dání gẹ́gẹ́ bí àlàyé tí ṣe kìí sẹ́bùn tó mi àtọ́ṣe òun náà ni anabi nuhu alayhi salatu wa so anabi adam alayhi salatu wa salam nabiyyu lahu wa laysa rasulan kun shi rasul nàbíyù ni òun bákan náà ó jẹ́ bàbá ọmọ ènìyàn ó dẹ̀ jẹ́ anábì ọlọ́wọ́n bá lọ́dọ̀ àwọn àfẹ́ ní súfì yìí pàtàkì jùlọ àwọn tí wọ́n ti kọjá àlà nínú tasawuf àríkànnù àtẹ́kọ̀ pẹ́mùká ó ní maqamu nubuwati fi barzakhi fuwaiqar rasuli wa dunal ó ní ipò ìjánabi ti barzakh ní barzakh that is nígbà tí a bá ń bẹ ní láàrin ayé àti alkiyama ó ní fuwaikar rasul ipò ànábì ju ipò rasulu lọ contrary ti èyí tí àwọn àfẹ́sì tí wọ́n ń sọ lọ́dọ̀ àti tí wọ́n ó gbà yí pé ipò ànábì ju ipò rọ̀ṣúlù lọ wàdú lẹ́nu wẹ̀lí yìí èdè tó tún wá burú sí òun ni pé wọ́n ní ipò rọ̀ṣúlù àti nàbíyù kò tó ipò wàlí ọlọ́wọ́n wa wọ́n gbà pé àwọn rọ̀ṣúlù àbí rọ̀ṣúlù àwọn àbíyá bí ìránṣẹ́ lásán náà jẹ́ bí ìgbà tó ṣe pé èèyàn láwọn tó ń ṣe bọ̀ ìfihàn àwọn tó ṣe pé wọ́n ń ṣe bọ̀ yìí sí yàn nísìnyí tí àwọn àgbààgbà àfà àbí àwọn àgbààgbà nínú àwọn olóṣèlú bá wà àwọn tó bá kéré ni wọ́n mọ̀ ránṣẹ́ sọ̀tọ̀rí náà ọlọ́run ọba rán àwọn kéékèèké yẹn ṣẹ́ sọ àwọn tọ́lọ́wọ́n ọba ògbéṣẹ́ rántà àwọn pé káwọn máa jíṣẹ́ káàkiri torí pé kí ni ipò àwọn ju ipò àwọn ámbìyá lọ ni torí pé kí ni ipò àwọn ju ipò àwọn rúṣùlùlá ìlọ sọ̀dìkan wọ́n fi sọ wípé oní jùsùnà bahran wọ́kàfà al'ambiya o lẹ́sàáyìí àwátá jẹ́ auliya àwásọdóòdò táwọn ànábí ọlọ́wọ́n bá tí wọ́n lẹ́ni ká sọ́dá rẹ̀ etí odò làwọn wà ṣùgbọ́n ti kọjá ń titi wa ṣọlọ́ jẹ́ pé ààrí nínú wọn tí ó máa sọ fún wa ìpèsè àtẹ gbégbá níyẹn gbogbo àwọn òfin ní alukur'an àwọn ọ̀rọ̀ nú hadith anábọ̀lá Muhammad sallallahu alayhi wa sallam tí ó ní ẹkírun ní ẹgbà rẹ̀ ẹ̀ṣẹ̀ léyìí ẹ má ṣe zina ẹ má mutí wọ́n á ní ìyẹn ṣẹ̀rí àmì àti kọ́nà àwọn mọ̀ ń ta wọn. sọ àwọn yẹn ò sí fáwọn torí pé ipò àwọn ju pé àwọn tó gbé òfin yẹn wá tọ́lọ̀ ń fi òfin yẹn rán. mi tí ó sọ wípé ojújojú lọ bẹ́ẹ̀ ni kìíní kan ju kìíní kan lọ ṣàìtàn ó ti jẹ gàba sínú ọkàn wọn ó ti ṣì wọ́n lọ́nà wọ́n jẹ́ ká máa ríra wọn ó jẹ́ ká máa ríra wọn bí ẹni tó ju àwọn ànábì ọlọ́wọ́n ọba tó ju wọn lọ àti àwọn rusulullah ṣùgbọ́n èyí tó correct òun ni pé rusulullah wa anbiya'uhu àwọn ipò tó fi ga jùlọ ni bẹ́ẹ̀ ni kò ń ṣe ipò téèyàn máa ń ṣiṣẹ́ kàn èèyàn kan ò ní sin lọ́hùn délẹ́gbò kan nípa ah, òun náà ti graduate láti di nàbí yòlá èèyàn kan ò ní sin lọ́hùn délẹ́gbò ah, kan káàlùn náà ti di rasulullah ọlọ́run ọba subhanahu wa ta'ala ní máa sàlẹ́sà nínú àwọn ẹrú rẹ̀ àwọn tí máa ṣe ní anbiya'uhu wa rusulu àwọn tí máa ṣe ní ètùfẹ́ rẹ̀ ọlọ́run ọba ní máa nínú ọ̀pọ̀ ọmọ ènìyàn generally òun náà ni ipò àwọn rusulullah ọlọ́run subhanahu wa ta'ala wọ́n sọ fún wa ó ní walaqad arsalna min qablika rusulan àti rán àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ muhammad sallallahu wọ́n mú wá fún wọn àwọn àlàyé ọ̀rọ̀ tó clé òfin ọlọ́wọ́n bá tó clé wọ́n mú wá fún wọn bákan náà àwọn iṣẹ́ ìyanu lórí ìrànràn wọ́n mú wá fún wọn lásìkò ànábì Musa alayhi salatu wassalam ní tó gbalẹ̀ kan tí a mọ̀ sí aya tí àwọn èèyàn máa pè ní mùjíza bó ti ẹ̀jẹ̀ pé ìtọ́kọ̀ rẹ̀ ti jù àwọn fi pè òyìn aya bọ́wọ́n bá ṣe pè nù dánàbíyà Muhammad sallallahu alaihi wasallam ṣe máa lò nù ṣùgbọ́n àwọn èèyàn máa lò ní tó kọ́mọ̀ lórí ẹnu wọn á ní mọ̀ọ́jíza mọ̀ọ́jíza that is nǹkan tí èèyàn kan ó ṣe tí ó ká wọn yòókù anábì musa alayhi salatu salam, aju ọ̀pálẹ̀ tó ṣe pé ọ̀pá yìí nìyí ejò ejò tòótọ́ kò kí ń ṣe ejò títa àwọn òpìdán ń ṣe àwọn òpìdán àwọn ju okùn lẹ̀ okùn yóò dàbí ejò lójú ṣùgbọ́n okùn náà sì ni ṣùgbọ́n àwọn àlùjẹ̀nù ni wọ́n bẹ ojú àwọn èèyàn tí wọ́n ń wo okùn rẹ̀ okùn yóò change kúrò lókun sọlá bá subhanahu wa ta'ala ní fàyídá ìbáàdùn wa ìsẹ́yìn yòkáyán ilé min sẹ́rin anna àtẹ̀sà ọlọ́ọ̀bá ní okùn tán jùlẹ̀ pọ̀pá àti tiwọn tán jùlẹ̀ yòkáyán ilé min sẹ́rin anna àtẹ̀sà látara idán tí wọ́n ń ṣe yóò máa àti ẹ̀sáwọn èèyàn bí ìgbà tó ṣe pé ejò tó rìn ṣùgbọ́n kò ń ṣe jò okùn náà ṣì ni pọ̀pá náà ṣì ni ṣùgbọ́n tí ànábì Musa alayhi salatu wassalam ọlọ́run ọba ní kí ó sọ pọ̀pá yẹn lẹ ọlọ́run ọba dẹ̀ ní kí pọ̀pá yẹn di ejò torí pé aláàbá subhanahu wa ta'ala yakhluqu ma yasha ọba kí n dán tó bá ń bẹ ní òrùngbà yẹn láti dání pọ̀pá yẹn yóò di ejò ejò tòótọ́ kò ń ṣe pọ̀pá ní ẹ̀jẹ̀ wọn kò ń ṣe irun okùn táwọn jù ú lẹ̀ ṣe pé ọdún àbí ìtẹ̀ bá mú un okùn lẹ́ máa mú ṣùgbọ́n tí a bá ń wò ó lójú yóò dàbí pé kí ni ètò ni irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí anábì Musa alayhi ìgbà tó ń wo ọ̀pá yẹn ní yòkáyẹ ilé yìí ní sẹ́hìn àtẹ̀sára anábì Musa ń wo bí ẹni pé kí ni ejò ni bẹ́ẹ̀ ni ọ̀pá yẹn àtokùn yẹn wọ́n ń ṣe jò tó bá bọ́ọ̀dù láti mú kò sí kankan tí ó ṣe ṣùgbọ́n الله سبحانه وتعالى فأوجدت في نفسي خيفة موسى النبي موسى ربنا شبان تنبر يعني الخوف الطبيعي الدار وادامة إن كان يوجده ṣùgbọ́n pọ̀pọ̀ ànábì Musa tó ń ju lẹ́yẹn tẹ́ni yẹn wá fi lè gbá mú ejò ní òsàn jẹ ọlọ́wọ́n bá ní kíkọ̀ pa ẹ̀ di ejò ní ṣọlọ́wọ́n bá tún ànábì Musa ní a yẹn àmì yẹn èyí tá ń pè ní mọ́jíza ọlọ́wọ́ fún ànábì Musa láti lè fi káńtà àwọn tí wọ́n jẹ́ òpìdán ní àsìkò fìràáùn fìràáùn ní ìgbà tó rí pé ànábì Musa sọ pọ̀ pákalẹ̀ tó dojú àwọn tó lè ṣerú ọjọ́ yìí so ó ráwọ èèyàn tí gbogbo wáyé òpìdán bàtà tí wọ́n dé bẹ́ẹ̀ni tí musa ṣe tí àwọn sọ titi wọn lẹ̀ tí ànábì musa sọ titi ẹ lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé ojú titi wọn mi ní ibẹ̀ yẹn làwọn sahara àwọn òpìdán sọ̀rọ̀ ààrùn ni wọ́n bá lọ sí sùjúdù wọn ni eléyìí ò kì í ṣe ara wa èyí tó gbà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n gbà fún ànábì musa alayhi salatu wa salam ṣe ń tọ́lọ́ ṣe fún ànábì musa ẹ̀ áyà ni láti pa ànábì Ìsá alayhi salatu wassalam òun náà ní ara àti tiẹ̀ nígbà yẹn àwùjọ tí ànábì Ìsá wà ó wà advance nípa ọ̀rọ̀ medicine wọ́n mọ bá ṣe ń tírìtì àwọn èèyàn ṣùgbọ́n láwọn bá fẹ́ pa ànábì Ìsá náà lé ó wá ní kóhun kó máa la ojú afọ́jú ẹni ṣe pé wọ́n bí al wọ́n bí láfọ́jú ni kò rí ná rí ìgbésí ayé ẹ̀ ní wọ́n bí láfọ́jú ni sànẹ́bí Isa alayhi salatu wassalam ó ń lajú afẹ́jú pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba bákan náà ẹni tí ó ní ẹ̀tẹ̀ pèsè pé tí wù nǹkan bẹ́ẹ̀ bá fi lè mú wọn wọ́n máa ń lọ sẹ́ẹ̀tì wọn àsáìdì nínú ìlú ni wọ́n á kọrẹ́ntáìn wọn ni anabi Musa alayhi anabi Isa alayhi salatu tó bá fọ ọ̀rọ̀ àwọn lára báyìí ara wọn yá ní nǹkan tó ṣe ní àsìkò gbà ní àsìkò gbà kò develop débẹ̀ irú àwọn ẹ̀ wọ́n á yọ wọn kúrò nínú ìlú ni tó ṣe pé nǹkan ìdọ̀tí nǹkan ẹ̀gbin òun ni ọ̀rọ̀ wọn jẹ́ láwùjọ gbogbo ẹni tó bá ti wá nírú nǹkan báyìí tí anábì Musa anábì Isa alayhi salatu wassalam tí òun bá ti fọ́ra wọn lára wọ́n jẹ́ ni tí ó lálàáfíà bákan náà àtúnjí amú ẹyẹ àbí kí ó mọ kíní bí ẹyẹ tó bá ti lè fẹ́mi sí katakunu tayran yóò di kíní yóò di ẹyẹ tó ń fò pẹ̀lú agbára ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so kò sáwọn tó lè ṣe irú nǹkan báyẹn ní àsìkò gbà yẹn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní àsìkò títí ẹ̀ àwọn lárúbáwá sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ní bàlágà tó bá sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ẹ̀ mọ̀ tú lọ ni ọlọ́run wá pa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lé pẹ̀lú pé ó fún ní alukur'anul karim alukur'anul karim yìí ọlọ́run wá ní kó máa challenge wọn pé ẹ múlò alukur'an wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gúdù ní èdè lárúbáwá fẹ́ mọ̀ rọ́ṣọ́ wọn lè múlò ẹ̀ wá pẹ̀lú gbogbo balaga tí àwọn lárúbáwá ní wọn àrírí alukur'anul karim wọn àrí mọ́ wa ṣe eléyìí ó jẹ́ albayinati àwọn ẹ̀rí tó kẹ́ pé anábì ọlọ́wọ́ ọba ni wọ́n ẹ̀rí tó kẹ́ pé kí ni anábì ọlọ́wọ́ ọba òun ni wọ́n wọ́n dá wọn nǹkan wọ̀nyí kalẹ̀ táwọn èèyàn ò nílé challenge wọn wọn à nílé challenge wọn torí pé nǹkan ìyá kílẹ̀ nǹkan ìyá kílẹ̀ torí pé ẹni tí ó lè ṣe ní àkèrè ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ibi tán lọ gangan kọ́ yẹn ibi tán lọ gangan ni pé ìpé àwọn èèyàn lọ síbi ìsìn ọlọ́wọ́n bá Allah nìkan ká má gúnra fún nǹkan mi ká má jẹjẹ fún nǹkan kama ká má tètè nǹkan mi ká má gbára lé àwọn òfin tọ́nà wọn bá gbé kalẹ̀ kí wọ́n tẹ̀lé ṣùgbọ́n bóòrò ni wọ́n ṣe fẹ́ jẹ́ ká mọ̀ wípé òjíṣẹ́ ọlọ́wọ́n bá làwọn ibi tí wọ́n ń pè wọ́n lọ ìtẹ́bi tó jẹ́ ibi òdodo yìí irú nǹkan tó ṣe tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ ọlọ́wọ́n ọba yóò wá fún àwọn ànábì yìí ní agbára yóò fún àwọn rúsùlù yìí ní agbára láti ṣe nǹkan tó ṣe wípé yóò outdo títí wọn yóò outdo títí wọn so eléyìí yóò wá jẹ́ pé wọ́n lè juwọ́ lẹ̀ fún nǹkan yẹn ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àwọn kan ò ní juwọ́ lẹ̀ wọ́n ṣe orí kunkun ni wọ́n tako gbogbo nǹkan tí wọ́n rí yẹn wọ́n á ṣorí kunkun báwọn kan ṣe ṣorí kunkun fún anabi musa aleyhisalatu wasalam wọ́n ṣorí kunkun fún anabi ibrahim aleyhisalatu wasalam wọ́n ṣorí kunkun sí anabi isa sí anabi muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbo àwọn àmì tí wọ́n mú wá bákan náà àwọn òfin tí wọ́n mú wá tá a bá wo òfin alquran alkarim lónìí tá a bá wo a rí pé ọ̀nà tá a lè fi tún ayé ṣe òun náà ní ká máa lòfin ọ̀rọ̀ wọn bá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn afárígá wọn nílò ẹlòmíì yóò ní kí báwọn ṣe ń ṣe nú àṣà àwọn nínú ìlú àwọn constitution àwọn nǹkan tí us sọ lélẹ́yìí èyí ni wọ́n máa fi gbá òfin ọlọ́wọ́n bá dànù bẹ́ẹ̀ ni tá a bá tẹ̀lé òfin ọlọ́wọ́n bá gbogbo nǹkan kò bá dànù fún wa ayé wa ò bá lójútùú gbogbo àwọn ìpara ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń lọ kò bá má ṣẹlẹ̀ láàrin wa Allah bá subhanahu wa ta'ala ó ní walau anna ahlal qura amanu wattaqaw la fatahna alayhim barakat minas samai wal ardi Allah ní àwọn tó ń bẹ láwọn ìlú káàkiri ká ní pé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ sọ́dẹ̀ páyọ̀ ọlọ́wọ́ ọba ni àwọn ọlọ́wọ́ ọba àbá fún wọn barakat albarka minas sama'i wal ardi èyí tí ó máa sọ̀kalẹ̀ láti sánmà bákan náà èyí tí ó máa jáde láti inú ilẹ̀ inú àyà mi ọlọ́mọba ni wa allahu istaqamu ala tariqa la asqaynahum ma'an ghadaqa ká ní kí wọ́n dúró lórí ojú ọ̀nà tí àwọn ọlọ́mọba fi rán àwọn òjíṣẹ́ wa ni ọlọ́mọba ní àbámọ́ fún wa omi láti sánmà tó ṣe pé ó máa rọ̀ tí ó lè gbogbo orúgbìn wa kó mọ wò tí ó mọ wúlò fún wọn ṣùgbọ́n àwọn èèyàn ní wọn á kọtí ikún sáwọn ànábì ọlọ́wọ́n bá wọn tí àwọn ànábì ọlọ́wọ́n bá wọn á kọtí ikún sí wọn. àwọn míì ń bẹ wọ́n sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní alahumma in kana hadha huwa alhaqqa min indik fa amtir alayna hijaratan min as-samaa aw i'tina bi'adabin alim. wọ́n ní ìrọ̀lọ́wọ́n bá Muhammad ti sọ tó pọ̀ tó bá yẹ pé nǹkan tí Muhammad ń sọ yìí walhaqqa min indik òun náà ni òdodo látọ̀dọ̀ rẹ fa amtir alayna hijaratan min as-samaa afẹ́kọ̀ọ́ òròjò òkúta lùwà láti sánmà ṣe àpẹẹrẹ làákàyè nítorí ẹ kó sọ òun ni pé nǹkan tí Muhammad ń sọ òdodo ni ìrọ̀lọ́pàá tí wọ́n mọ̀nà lọ síbẹ̀ ara àwọn tó bẹ̀rù gbọ́n rí láì mórèsí ọlọ́wọ́ bá tẹ́yà láì lójú ẹ̀dá وإن كان هذا هو الحق من عندك فأشطئ الدول لليلة دار فأمطر علينا حجارة من السماء روجك تلولي روجك تلولي لا في السماء أيتنا بعذاب أليم أبيكو في يالتي لرجواء تتما سكوي وتي كونكلود قاموا لبافو وشوان بني نالون بني ẹlòmí kò sí ewá àti tẹ́ẹ̀lẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ ṣe mọ́ pírísẹ́ǹtì tó kò nígbà náà ni irú àwọn àyíwò lọ́lọ́wọ́ bá ń sọ nínú àyà tí à ń kà fúnra wa yìí ọlọ́wọ́ bá ní walaqad arsalna min qablika rusulan àti ráwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ ila qawmihim sáwọn èèyàn wọn fajaruhum bil bayyinat àwọn òjíṣẹ́ wọ̀nyí wọ́n mú àwọn èyí tó jẹ́ àmì tó clear wà tó yẹ ká fi gbà bákan náà àwọn òfin tó clear tó yẹ ká fi gbà wọn mọ̀ wá ṣùgbọ́n àgbà fàǹtàkọ́nà mìíràn lẹ́bí na àjọrọ́mù ọlọ́ni àwọn tí wọ́n ya kò kí sọ́lọ́ọ̀bọ̀ subhanahu ọba ní dandan ní kárẹ̀ wọn lọ́wọ́ dandan ni kí ara wọn lọ́wọ́ lẹ́yìn bí tọ́lọ́wọ́ bá sọ pé wà inna jundana la umul gharibun àwọn ọmọ ogun wa àwọn ni wọ́n borí ọ̀nà lè rọ́ọ̀fù díẹ̀ ó lè lè rọ́ọ̀fù gan ṣùgbọ́n at long àwọn tó bẹ lórí òdodo àwọn náà ni wọ́n borí torí pé tó jẹ́ ń gbé àwọn tó ń ṣe ìdójútì ní ó jẹ́ àwọn tí ó ṣe tọ́lá ọba ìyàlẹ́ ọjọ́ títí wọn ṣẹ̀tọ́ túnmọ̀ sí pé àwọn tó gbó lórí ojú ọ̀nà àwọn tó ṣe tọ́lá ọba àwọn ni wọ́n borí torí pé ọ̀rọ̀ títí wọn yóò padà dé oríire àlùjànnà ni ó padà jẹ́ títí wọn tí wọ́n máa bẹ nínú ìgbádùn tí ó lópin abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ó fún ara wọn so ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa kana haqqan alayna nasrul mu'minin dandan ni kára àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ lọ́wọ́ náà ọlọ́mọba ní dandan ni kára àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ lọ́wọ́ ta sọ eléyìí sọ fún wa ìsọkúsọ táwọn kan máa ń sọ ní àwọn tó wípé wọ́n á ní ọlọ́wọ́n ọba gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ni ó gbọ́dọ̀ ṣe ni ọlọ́run gbọ́dọ̀ ṣe no òfin tó jẹ́ dandan lórí ọlọ́run ọba subhanahu wa ta'ala àfi ń tọ́lọ́run bá ṣe ní ọ̀ràn àyàn lérè lórí bákan náà àwọn àmì wọ́n sọ wípé kò sí nǹkan kan tó jẹ́ dandan lórí ọlọ́wọ́ wa absolutely bẹ́ẹ̀ lẹ́ni tó ń gbá bọ́ọ̀nù ìtàwọn kejì dúró lé lórí ṣùgbọ́n ìkan tó jẹ́ dandan lórí ọlọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ló ṣe é ní dandan lórí ara rẹ̀ lápèjúwe ọlọ́wọ́ bá ní afànàjọ́ alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n bá kọ̀kọ́ lọ́wọ́ ọba ọlọ́ni ṣáàrọ̀ aṣe wọ́n bí àwọn tó jẹ́ pòkí èèyàn ni èèyàn kún ní sin lọ́wọ́ ọba kó sin lọ́wọ́ ọba kó tẹ̀ láṣẹ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba wá wù ó pé bí èèyàn bẹ́ẹ̀ òun fẹ́ sọ sínú náà ọlọ́wọ́ ọba ò ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe wípé dandan ni fọ́lọ́wọ́ ọba láti má ṣe bẹ́ẹ̀ that is bí àwọn èèyàn kan ló là á bọ́ lọ́wọ́ ọba lọ́rùn ṣùgbọ́n látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba òun ló promise pé òun ò ní sílẹ̀ òun ló là á bọ̀ rẹ̀ lọ́rùn pé kíní yóò ní ìní ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba òun ni ó promise bẹ́ẹ̀ sọ afanẹ́jọ alul muslimin kalmujrimin a ní ṣe àwọn tó gbàfà fọlọ́wọ́ ọba tó juwọ́ jù sẹ́lẹ̀ fọlọ́wọ́ ọba àmì ṣe ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ pòkí èèyàn malakum kayfa tahkumun so àárín àgbọ̀dọ̀gbọ̀yé torí pé àwọn kan gbà wípé nǹkan yìí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè mú ẹni tó ń kírun tó ń ṣe dáadáa tó ń tẹ̀lé àṣẹ rẹ̀ kódà sọ sínú náà kódà mú ìyàn tó ṣe pé ó ń fọgbọ́ ọlọ́run ọba yá tó jẹ́ kéfèrè kó sọ sínú aljanna eléyìí àwọn kan tó ní àwọn jàbíríyà àdìọ́kan tí wọ́n nìyẹn ipe kò ní túmọ̀ ìrún tó ń kí àwẹ̀ tó ń gbà ó lè kí gbogbo ẹ̀tàn kọ́lẹ̀ náà wò tuntun kò ní náà lòun fẹ́ sọ lóyìn ọ̀bẹ́ sí ẹ̀yà kan lè máa fọgbọ́ ọlọ́wọ́n bá wò tuntun kọ́lọ́wọ́n bá ní kí òun fẹ́ sínú aljanna ọlọ́wọ́n bò ní ṣe bẹ́ẹ̀ kò ń ṣe wípé torí pé iṣẹ́ táwọn ẹni yẹn ṣe òun ló dé bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ọba ló ṣe é lọ́rùn èèyàn lórí ara ẹ̀ ipò wò ní ṣe bẹ́ẹ̀ ni nítorí pé kí ní káwa náà má jọra wa lójú lómìnira ni mo ti ṣe báwa mo ti ṣe báwa àwọn gbọ́dọ̀ wà lùjẹ́ náà ni àwọn gbọ́dọ̀ wọ náà torí pa sílọ̀ ọba gan afárá sílọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ sọ̀yàn di ẹni tí ọlọ́run ọba lè sọ sínú náà torí pé ìkankan ti wọ ọ̀rọ̀ tó ń sọ yẹn òun náà ni ìjọra ẹni lójú ìjọra ẹni lójú ti ń wọ ọ̀rọ̀ yẹn ìjọra ẹni lójú dẹ́ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala lára ìṣẹ́ ńláńlá òun ló wà ìyẹn lè máa kírun kó máa gbàwẹ̀ kó máa yọ zaka kó máa ṣe tọrẹ ṣùgbọ́n ìjọra ẹni lójú ó ń bẹ́ẹ̀ bí nǹkan ẹ̀ kájọra ẹni lójú sí ọmọ ìyẹn bẹ́ẹ̀ wá ẹ̀sìn lójú sí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbàtà arákùnrin kan bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní ànábì sallallahu alaihi wasallam ní man kana fi qalbi mithqalu dharratin min kibrin dakhala an-nar ẹni tó bá ní girimankai tó bá nínú ọkàn rẹ̀ ní anábì ní èèyàn náà arákùnrin kan wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní ya rasulallah ilé ojúṣe ọlọ́run ọba inna rajula yuhibbu an takuna na'luhu asana wa thawbuhu hasana ìyẹn máa ń láìkí kóhun aṣọ tó dáa kóhun ọ̀bàtà tó dáa ṣé ń ṣe pé ìgbéraga ti ń wọnú ọ̀rọ̀ ẹ̀ báyẹn ìyẹn ìgbéraga tẹ́ ń sọ anábì sallallahu alaihi wasallam ní inna Allah jamil yuhibbul jamal ọlọ́wọ́ bọ́ bá tó rẹwà ní ó fẹ́ nǹkan tó rẹwà èèyàn wọ aṣọ tó dá owó bàtà tó dá ṣaṣọ tó wọ̀ aṣọ tó ṣe pé owó tó fi rà á nítorí àfọ́dì ni bàtà tó wọ̀ owó tó fi rà á ṣe nítorí àfọ́dì ni òun ṣe pé ó ṣe ju ẹ lọ ọlọ́run bá nífẹ̀ẹ́ aljaman sípò nǹkan fúnra ẹ̀ ní ọba aljamilu ni anábìwá ní alkibiru bàtàrò lùhàpé wọ̀gántùmẹ̀ anábì ní kíburu ìgbéraga bírímọ́ntàì tí mo ń sọ òun náà ní bàtàrò lùhàpé wọ̀gántùmẹ̀ kí wọ́n rí òdodo kó mọ́ bá kó mọ́ gbé òdodo dànù wàhámtù náà bákan náà kéèyàn máa fojú kéré àwọn èèyàn bàtàrà ìhàk òdodo èèyàn rí èèyàn bàtàrà ọlọ́run bá ilé tí wọ́n yàn gbára nù ẹlẹ́bí àwọn pé ah, àfà ẹgbẹ́ tẹ́ ń sọ yẹn kò bá sì kó wa mú àfà òwélé tẹ́ ń sọ yìí àti dàgbàsókè kọjá arúgbẹ́ ẹ̀mọ́lẹ́ṣẹ́ àti yẹn láàrin àwọn olifraps àwọn elif làwọn bíbá yìí eléyìí ni wọ́n pè ní kíni bákọ̀rọ̀ hàk fún ọ̀rí òdodo kó má gbà á bákan náà wàgáǹtì nọ́ọ̀sì tí ọmọ ìṣèjú kéré àwọn èèyàn nísìnyí ìwọ lówó lọ́wọ́ ẹni tí ò lówó lọ́wọ́ wàá wo bí ẹni pé kò jóyàn ọmọ ta ni wọ́n lẹ̀ yìí ẹni bàbá ẹ̀ ìyá ẹ̀ lọ́dún mẹ́rẹ̀ tí ọmọ fojú kéré àwọn èèyàn àbí ń bá mi kí wọ́n wo aṣọ ẹrú ẹyẹ ìbí aṣọ tí mo fún láti ẹni ẹ bàtà tí mo fún ẹ ní láti kọ́ ẹ láti lè fi yẹpẹrẹ rẹ̀ níwájú àwọn comptoners kí látàlù ń lè léyìí òun náà ni wípé ẹni tí ó bá jẹrẹ lójú tó ìjẹni tí ó ní ìgbéraga sí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ilé ẹni ẹ ó wá ń ṣe àwọn iṣẹ́ olóore kẹ́ni ó ń kírun ó ń gbáwẹ̀ ó ń yan náfílà ṣùgbọ́n oríṣiríṣi àwọn kan rẹ̀ ló ń jọrọ ẹ̀ lójú pé àwa ipò tuntun alọ́dọ̀ ọlọ́run ọba special ni in tó ń ṣe yẹn lásán ó bàṣẹ rẹ̀ jẹ́ kò ń ṣe pé ọlọ́run mú ẹni tí ó ṣe dáadáa yóò sọ sínú náà kọ́ eléyìí ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n iṣẹ́ dáadáa tó ṣe ó ti fi alkibru wal ó ti fi bàṣẹ yẹn jẹ́ láti gbọ́dọ̀ ṣọ́ra wa ní níta bá ń ṣe níṣẹ́ ìjọsìn kámọ̀ wípé ọ̀nà iṣẹ́ ìjọsìn pọ̀ jẹntẹrẹ ńlẹ̀ èyí tí wọ́n ń ṣe ẹni tí ò ṣe wí tí wọ́n ń ṣe wọ́n fẹ́ dúkẹ́ rẹ̀ nǹkan mímọ̀ ń bẹ tẹ́lẹ̀ mi ń ṣe tí wọ́n ṣe orí àwọn òpélé ìtò òṣèlú yìí náà kọ́ra ọba kó gbà lọ́wọ́ rẹ̀ kójókòó lójú rẹ̀ bí ẹni tó ṣe wípé وسبابي كانوا اسمي سبابي قرر انه رضي الله سبحانه وتعالى قلهم تواني ووسسنونا افنجعل المسلمين كالمجرمين ما لكم كيف انا راهو نشبه شبه نتنسي شعلاله اوان جاره لجبه ننتنسي ابو رفا دكره بلو فلواني ابو رفا دكره ورية اروان يبقى الله شلو tọ́lọ́ jẹ́ pé ó ní arákùnrin kan ìmọ̀ ìyànáfílà ìmọ̀ ìṣẹ́dáadá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn wákàtí márùn-ún ó mójútó ń kí wọ́n ní ọ̀rẹ́ kan àbáládúgbò kan tó ṣe pé ìyẹ̀wò ìsìnlọ́hùn ìyẹn òun kírun déédéé ni so ẹ̀sọ́ pé kò ń ṣọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìkọ́lẹ̀ kò jẹ́ kó máa ṣe nǹkan yẹn èyí tó ń ṣe gbogbo àwọn ṣẹ́dáadá yẹn ó wá ń sọ fún pé man yakfir Allahu lak ọlọ́run kò lè ṣàforíjì fún ẹ pẹ̀lú gbogbo tó ń ṣe jì lan yakfir Allahu lak ọlọ́run kò lè ṣàforíjì fún ẹ fún nǹkan tó ń ṣe jì anábìrà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wá فلوالله لن يكفر الله لك فلن ي... قد دفعت له واهبطت املك انا تعلمي مش هتوجفه مش هتوجفه انت لو الشيطان جولده مبعجاء ورثتني اتي الشيطان جراني لجو تجيب عشان يجاء انا تعلمي مش هتوجفه مش هتوجفه فلت الله سبحانه وتعالى ولا شافوجي فيروره regardless of in tọ́kọ̀ mi ti nú ẹ̀ṣẹ̀ lẹ́kùngbà tí yóò bá kún kéferì ṣùgbọ́n ìpè ẹni pé ọlọ́run ọgbẹ́ fi yàgbẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba lè ṣàmójúkúrò fún. ṣé ló fi jẹ́ wípé agbẹ̀rọ̀jẹ́ ni tó ṣe pé yóò mọ ọlọ́run ọba dáadáa so ọlọ́run ọba subhanahu wa ta'ala ni fantaqamna mina alladhina ajramu wa kana haqqan alayna nasrul mu'minin àwọn tí wọ́n tí wọ́n bú wọn tẹ́tù sọ pé sọ ń pa wọn tẹ́tù ojú kéré wọn tẹ́yẹyẹ wọn ọlọ́wọ́n bá ní àfìyàjẹ wọn àwọn tó wá jẹ́ múmi ní ọlọ́wọ́n bá ní dandan ní kí ara wọn lọ́wọ́ walladhina jahadu fina lanahdiyannahum sublana wa inna Allaha lama'a al-muhsinin ọlọ́wọ́n bá ní àwọn tó gbìyànjú sí ojú ọ̀nà wa sincerely ọlọ́wọ́n ní dandan ní káwọ̀ ọlọ́wọ́n ọba ká fi wọ́n mọ̀nà wa inna Allaha lama al-muhsinin ọlọ́run bá yóò máa bẹ pẹ̀lú àwọn al-muhsinin yóò kún wọn lọ́wọ́ insha Allah àtùmọ̀ tẹ̀síwájú gbà mí abẹ́láwọn bá subhanahu wa ta'ala yìí tí abára wa sọ yìí kọ́lọ́mà kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mà kí ó gba àwọn iṣẹ́ ìjọsìn wa lọ́wọ́ wa àwọ̀ ẹni ìtọrẹ àánú ni ìrun ni àti gbogbo àwọn nǹkan wa tá à ń ṣe ní pẹ́pẹ́ fúrú